أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على من بعثه الله رحمة للعالمين صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين ثم أما بعد والسلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba ọba tó fi ìfẹ́ rẹ̀ kó wájọ ní ìrọ̀lẹ́ yìí ìtẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ tí a ń ṣe nínú tíra umdatul ahkam ti afa abdulgani almakdisi ọlọ́run ọba kí ó yọ́nú sí báàbù dhikri aqiba salat a ó dùde lórí ojúpọ̀nà ohun tí ó sọ̀rọ̀ lórí ìṣe dhikr lẹ́yìn ìgbà tí a bá kírun tán hadith alákọ̀ọ́kọ́ nu báàbí an abdullahi ibn abbas radiyallahu anhu أن رفع الصوت بالذكر حين ينصرف الناس من المكتوبة كان على أهد رسول الله صلى الله عليه وسلم قال ابن عباس كنت أعلم إذا انصرفوا بذلك إذا سمعته وفي لفظ ما كنا نعرف انقضاء صلاة رسول الله صلى الله عليه وسلم بالتكبير حديثي أفهم ولوري إسي ذكر لين باتي أبا سلمني أيرون àdísì agbára láti ọ̀dọ̀ abdullahi ibn abbas ọlọ́run ọba kí ó yọ́nú sí anna rafa sauti bi dhikri hina yansarifu nasu min almaktuba ká gbóhùn sókè láti ṣe dhikr nígbà a bá kírun tán ìrun ọ̀ranyàn كان على عهد رسول الله صلى الله عليه وسلم بوتي وانو لاسيكو anabi sallallahu alayhi wa sallam èyí ni pé lásìkò anabi wọ́n máa gbóhùn sókè láti ṣe vikir nígbà tí wọ́n bá kírun tán ìrun ọ̀ranyàn. qala ibn abbas ibn abbas tó gba ẹgbà ọ̀rọ̀ yìí wá ń sọ pé kuntu a'lamu idha ansarafu bidhalika idha samituhu mo máa ń mà nígbà tí bá gbọ́ tí wọ́n bá ń ṣe vikir ìgbà yín mo máa ń fi mọ̀ pé wọ́n ti parí irun ní mọ́ṣáláṣí èyí ni pé Abdullahi ibn Abbas ẹni ó sọ̀rọ̀ yìí kò sí nínú mọ́ṣáláṣí nìyẹn ṣùgbọ́n ó máa ń mọ̀ níta níbi tó wà pé wọ́n ti kírun tán nínú mọ́ṣáláṣí pẹ̀lú ohun dhikr torí tuntun bá ń gbọ́ tó wọ́n ń ṣe nínú ẹgbà ọ̀rọ̀ nínú láfàbí mi ò ní ma kunna na'rifu inqida as-salati rasulillah bit-takbir ohun tá a máa fi mọ̀ pé wọ́n ti parí irun nínú mọ́ṣáláṣí ó ní takbir tí wọ́n máa ń ṣe ẹni pé subhanallah alhamdulillah allahu akbar ó pè ní takbir gẹ́gẹ́ bí a ti ń pè ní tasbih ló ti ṣe bó tilẹ̀ jẹ́ pé kì í ṣe subhanallah nìkan là máa ń wí àwọn tún pé alhamdulillah allahu akbar bẹ́ẹ̀ náà ló ti pè léyìn ní takbir torí pé kì í ṣe takbir nìkan wọ́n ń ṣe nú ẹ̀ àwọn masáyìl tó wà nù hadithi yìí àkọ́kọ́ nú ẹ̀ ni pé nígbàtí àfa yìí tó parí ọ̀rọ̀ lórí báàbùl wítìr ó gbẹ̀yìn ẹ̀ pẹ̀lú bá ojúpọ̀nà ilé léyìí tó sì jẹ́ pé ohun tó yẹ ni pé kélé yọ wá lẹ́yìn ìgbà tí a sọ̀rọ̀ lórí àtàhíyà torí pé lẹ́yìn ìgbà tá a bá ṣe tàhíyà tán a sàlámà ni ìgbà náà ni díkìrì yìí yọ ṣẹ̀ṣẹ̀ wá wá kí wá ló dé tó fi sọ̀rọ̀ lórí wítìr síwájú kó tó sọ̀rọ̀ lórí àdíkìrì àkìbà sọ̀láàtì àwọn afáàní bọ́yá ìdí òun ni pé wítìrì yẹn òun ìrun lòun àá ń sọ̀rọ̀ lórí ìrun ni so ìdínú tó fi kọ́kọ́ síwájú wítìrì síwájú kó tó sọ̀rọ̀ lórí vikir lẹ́yìn bàbá kírun tán <coughs> torí pé wítìrì òun náà ìrun lòun náà bákan náà àwọn ẹlòmíín ní torí pé wítìrì yẹn òun tún ní agbára ju vikir lẹ́yìn ìrun lọ torí pé àwọn àfáà míì gan wọ́n ń wò pé wítìrì yẹn wájibì ni. débi pé àwọn míì nù wọn wọ́n sọ pé ẹnikẹ́ni tó bá ń fi wítìrì sílẹ̀ ẹni ibú ni. tọ́ba tí a bá pè láti wá jẹ́rìí kò yẹ ká gba ẹ̀rí rẹ̀ nínú wọn ó ní Imam Ahmed. bákan náà wọ́n ní ẹnikẹ́ni tó bá jẹ́ pé ó ti mọ̀ láà láti máa fi àwọn súnnà sílẹ̀. Si eléyìí náà ẹni ibú ni ìdí nu tó fi sọ pé alwitru sunna wítìrì tá a rí ni sunna ni sanna ha rasulillah sallallahu alayhi wa sallam anabi sallallahu alayhi wa sallam olóse ní sunna fún wa faman taraka sunnatan ẹnikẹ́nikẹ́ tó bá fi sunna kan sílẹ̀ nínú àwọn sunna rẹ̀ fahuwa rajulu su ẹni ibú ni eléyìí bó tilẹ̀ jẹ́ pé láti ẹnu àwọn olùmọ̀ ló ti wá ṣùgbọ́n tó ń ti bẹ́ẹ̀ kí ni tí a fẹ́ sọ lórí hadithi Talha ọmọ Ubaida Ubaidullah tó ní aróko kan nínú àwọn Lárúbáwá ó wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam kò sí fìlà lórí ẹ̀ bẹ́ẹ̀ sì kò ní bàtà lẹ́sẹ̀ lọ́wọ́ ń sọ pé yá Muhammad nínú riwaya mi ò pé anabi ní Muhammad riwaya mi ò ní yá Rasulallah akhbirni madha faradallahu alayya min as-salat fún mi ń ròyìn kí ni tí ọlọ́run ṣe lọ́rùn èèyàn lé mi lórí nínú àwọn àrùn anabi sọ fún pé as khams ìrun ọ̀ràn èèyàn márùn illa an tatawwa shay'a àfi tó bá yẹ pé tatawu'i lọ́ba fẹ́ ṣe ló kù lẹ́yìn ọ̀ràn yẹn kò tún sí ètòjọ́ ọ̀ràn yẹn lórí lórí mọ́ kò dúró ń bẹ̀ ó ní fún mi ròyìn kí ni tọ́lọ́run ṣe lọ́ràn yẹn lémi lórí nípa àwẹ̀ anabi ni sallallahu alayhi wa sallam shahru ramadan ó ní ramadan illa an tatawwa shay'a àyàfi tó bá gbé tatawu'i lọ́ba fẹ́ ṣe ló ó tún béèrè nípa zaka ó béèrè ní gbogbo àwọn sharọ́ì al-islam anabisa asala ń fún léèrè ó ń fún ní dáhùn ó ní àfitọ́ ẹ pé tàtọ́wù ìlọba fẹ́ ṣe lókun ó wá dáhùn pé wàlà anqusu mimma faradallahu alayya wàlà àtàtọ́wù shay'a mi ò ní dín kankan kù nínú tọ́lọ̀ ń ṣe lọ́rùn àyàn mi lórí ṣùgbọ́n ní í ṣe tàtọ́wù yìí kankan ọwọ́ ọ̀ràn yẹn péré ní í ṣe tàtọ́wù yìí o èmi ò ní í ṣe nígbà tó ṣe tó yí ẹ̀yìn padà ti ń lọ ànábì ní aflaha nsọdakọ ọ̀rọ̀ tó sọ tó bá sòótọ́ lórí ẹ̀ olóríire ni níbòmí ànábì sàásánlá ní dakhala aljannata nsọdakọ yọ wà aljanna tọ́ba sóòótọ́ lórí ní tó sọ̀rọ̀ wípé òun ò ní í nǹkan míì ju ọ̀ràn yẹn lọ tọ́tọ́ wí o ẹ̀ka mi kú so káwá pé yẹn ní ẹni ibú torí pé ó fi tọ́tọ́ wìí sílẹ̀ eléyìí ó dà pé àwọn olùmọ̀ nínú tí wọ́n fi ń gbàyàn ní ìyànjú láti máa ṣerú àwọn nǹkan náà ni pé tí ẹ máa ń fi àwọn nǹkan yẹn lẹ̀ ó lè súnyàn débi pé yóò fi ọ̀ràn yàn náà lẹ̀ so ìdínú tó fi máa ń kóyàn ní ìjánu láti má fi irú àwọn nǹkan yẹn lẹ̀ torí pé ìṣerú àwọn nǹkan yẹn ó tún máa ń lékún ìmánì èèyàn ni. na afaani báàbù dhikri akiba solat akiba solat dhikr lẹ́yìn irun àkọ́kọ́ ni pé zikir tá a sọ yìí ó ní ìtumọ̀ tó pọ̀ nínú Qur'an ni àbí ní sunna anabi sallallahu alayhi wa sallam ni débi pé zikir gan wọ́n pè Qur'an ní zikir ọlọ́ni wa man a'rada an zikiri fa inna lahu ma'ishatan danka wa nahshuruhu yawma al-qiyamati ẹnikẹ́ni tó bá yírí padà kúrò níbi ẹ̀sìn mi àdín níbi wọ́n pè ní vikir so eléyìí fi hàn pé vikir ó ní ìtumọ̀ tó pọ̀ ẹnikẹ́ni tó bá yí orí padà kúrò níbi ẹ̀sìn mi ó ní ìgbésí ayé tó tó le koko lọ́jọ́ gbèdé alkiyama ni a tún jí léètì òní tí a jí la fọ́jú ṣùgbọ́n tá a gbà lérò níbi vikir ń bí níbi èyí tá a fà wí ń bí ó ní àwọn adhkar tí ó wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam pé ó máa ń ṣe lẹ́yìn ìgbà tá a bá ṣe sálámà tán ó ní adhikru ba'da salam ìṣèrántí ọlọ́run lẹ́yìn ìgbà bá ṣe sálámà tán gbogbo ẹnikẹ́ni tó bá ṣe léyìí ó ní ládàá tó pọ̀ àlàyé lórí rẹ̀ bọ̀ wá nínú àwọn àdìsí tí ó wà lẹ́yìn tí ń bọ̀ wá níwájú ṣùgbọ́n báàbí ó dá lórí ìdá ìgbóhùnsókè láti ṣe zikiri yẹn gan fún rẹ̀ kí ni ìdájọ́ ẹ̀ torí pé ó ní ìgbóhùnsókè láti ṣe zikiri nígbà tí a bá parun a bá parí irun ọ̀ranyàn bó ti wà nù lásìkò ànábi sallallahu alayhi wa sallam àwọn afa wọn ṣe ìdáhùn lórí àdéhìí tó pọ̀ àkọ́kọ́ nù ẹ̀ ni àwọn madhahib tá a ní táwọn èèyàn ń tẹ̀lé gbogbo wọn pátá ẹnu wọn kò lórí pé ìgbóhùnsókè láti ṣe zikir kì í ṣe ń tá kì í ṣe ń tá de pé imam shafi'i ó ní àdìfì yìí. ó ń sọ̀rọ̀ lásìkò tí ànábì sàlám tó ń gbóhùn sókè láti ṣe zikir torí àti kọ́ wọn ni ṣùgbọ́n lẹ́yìn ìgbà wọn mọ̀ tán ànábì ò gbóhùn sókè láti ṣe zikir mọ́ bákan náà lórí fún gbogbo imam ó lè gbóhùn sókè láti ṣe zikir torí àti kọ́ àwọn tí ń bẹ lẹ́yìn ẹ̀ ṣùgbọ́n máa mú òun ò ní gbóhùn sókè láti ṣe zikir òun ó ṣe ní ìpamọ́ ni débi pé àwọn míì nu wọn wọn ní makuru ni ká gbé ohùn sókè ní nígbà tí a bá ń ṣe vikiri lẹ́yìn irun wọn ní ìdí o ní pé ìgbà míì gan tó bá di pé vikiri tá à ń ṣe yẹn yóò máa dí àwọn ẹlòmíì lọ́wọ́ àwọn tí ń bá ń kírun imaamu Qurtubi ó ní ọgbà wa láti ọ̀dọ̀ Qais ọmọ Ubad oni kana ashabu rasulillahi sallallahu alayhi wa sallam yakrahuna rafa'a sawti inda dhikr àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam wọ́n máa ń kọ̀ kí a máa gbóhùn sókè nígbà tá a bá ń ṣe dhikr. nínú wọn kódà wọn ní bọ́sẹ̀ kùránì gan lèyàn bá ń tọ̀ èèyàn gbọ́dọ̀ gbóhùn sókè kódà bọ́jẹ́ pé kùránì lèyàn bá ń tọ̀ nínú òun lópin ìgbà táwọn ẹlòmíín náà bá wà mọ́sálásí ọmọ fúnra ẹ gbọ́ ni kì í sọ mọ́ pé ọmọ fáwọn ẹlòmíín gbọ́ torí pé ẹ̀gbá ọ̀rọ̀ kan wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam níjọ́ kan anabi wọnú mọ́sálásí ó rí pé àwọn kálukú wọn ń wọn ka Qur'an ohun tẹ́lẹ̀ ń wọnú eléyìí ohun tẹ́lẹ̀ ń wọnú eléyìí nàní bá sọ fún ẹ pé ẹ gbọ́ o innal musalli yunaji rabbahu ẹ ti ń kírun tẹ́ rí un ó ń bá ọlọ́run ọba rẹ̀ sọ̀rọ̀ ni falyanzur mimma yunaji bi kó wá wo ìtì tóbi ẹ ti ń bá sọ̀rọ̀ kí ni tó fẹ́ fi bọ́lọ́run ọba òun sọ̀rọ̀ wala yajharu ba'dukum ala ba'din bil qur'an kẹ́nìkan yín àtẹlókejì kọ́ máa gbóhùn sókè kẹ́hùn yín kọ́ wọnú ohun ara yín nígbà tẹ́ ẹ̀ bá ń ka qur'an bákan náà ọlọ́run ní wadhkur rabbaka fi nafsika tadarru'an wa khifatan wa duna al-jahri mina al-qawli bil-ghuduwwi wal-asal wadhkur rabbaka ṣe ìrántí ọlọ́run ọba rẹ òun náà ní adhikr yálà al-Qur'an àbí àwọn adhikar míì lábáfẹ́ ṣe fi nafsika nínú ọkàn rẹ tadarru'an wa khifatan ní pẹ̀lú ìrẹ̀lẹ̀ àti ìbẹ̀rù wàdúnẹ̀lì jahar kọ́ má yẹ pé ó máa gbé ohùn sókè èyí ni pé kó jẹ́ pé láàrin ìṣẹ́ní kọ̀kọ̀ àti ìgbóhùnsókè kó wà láàrin gbogbo kó má fúnra ẹnìkan gbọ́ láàárọ̀ ni àbí fi alghudu wal asal awwalu nahar wa akhiru ìbẹ̀rẹ̀ ọ̀sán àti ìparí ẹ̀ yìí ni pé àwọn ọ̀run tí a bá ń kí ìmáàmù Qurtubi lórí àyà yìí ó ní dalla hadha ala anna rafa sawti bidhikri mamnu eléyìí àyà yìí fi hàn pé ìgbóhùnsókè láti ṣe dhikr ó ń tà kọ́ni. ọ̀rọ̀ rẹ̀ tó ní kúntù àlẹ́mù ìdánsọ̀rọ̀fù mo máa ń mọ̀ ẹ́ pé wọ́n ti parí irun pẹ̀lú ìgbóhùnsókè wọn. àwọn afáàní ntẹ́lẹ̀ fi hàn ní pé annahu lam yakun yahduru salati fil jama'a nígbà náà ọmọdé ni ibn abbas èyí fi hàn pé kì í wá sí mọ́sálásí láti kírun gbogbo ògbà torí pé kò jọ́ràn àyàn lé lórí ńgbà náà ọmọdé ni. wọ́n wá ní ṣùgbọ́n o eléyìí kọ́ eléyìí ọ̀jẹ́rìí láti jẹ́ pé ká ọmọ kírun ká gba ọmọdé láyè láti má kírun ntí ọjọ́ràn yẹn lé lórí ni pé ká ní ó wá mọ́sálásí a lè máa mú wá mọ́sálásí torí àti kọ́ ṣùgbọ́n ká wá paláṣẹ ká kírun eléyìí ọ̀ràn yẹn ni kódà bó jẹ́ ńlé àwọn míì ní ó lè jẹ́ pé Ibn Abbas torí pọ́mọdé ni lásìkò yẹn sì ní wọ́n à ń gbà káwọn ọmọdé ó dúró láàrin gbogbo àwọn àgbàlagbà ń sọ fún a máa ń wà lẹ́yìn ni so ó lè má jẹ bọ́ ìparí irun pẹ̀lú sálámà kó wá jẹ́ pé ó gbọ́ ìparí irun yẹn pẹ̀lú tekbir àti tesbih táwọn èèyàn ń ṣe bó ti wù lórí àwọn afáfẹnukò pé akọ láti máa gbóhùn sókè ṣe àdìkẹ̀bù. bákan náà wọn ni àdìsí ó tún fi hàn pé àwọn ọmọdé ẹ̀yìn náà máa ń wà wọn kì í wà láàrin gbùngbùn àwọn àgbàlagbà torí pé eléyìí ni ti àwọn àwọn àfọwò ní fíkìwù tí wọ́n sọ pé àwọn ọmọdé o sáwù tiwọn ẹ̀yìn ní wà tó máa ń sọ̀rọ̀ lórí sáwù wọ́n ní alimam lẹ́yìn rẹ̀ àwọn àgbàlagbà lẹ́yìn wọn àwọn ọmọdé lẹ́yìn àwọn ọmọdé obìnrin pàápàá jùlọ tó ẹkọ ọmọdé tí ọmọrun níbi bá kírun náà yóò tún lọ ṣeré lọ sí ibòmíì so gbọ́n bá ti kó sáwùrún ti ó ti di kínní nìyẹn náà. de pé Ibn Abdul Barr ó gba ìgbà wọ́ọ̀rọ̀ wa láti ọ̀dọ̀ Umar Ibn Khattab ipe ìnáwó kánà ìdá absara sabiyan fi sọ́fì akhrajahu ipe Umar ibn Khattab tó bá rí ọmọdé nínú sáwù a máa fà sẹ́yìn. bákan náà imam ahmed ó máa ń kọ́kọ́ jẹ́ pé àwọn tí ó dùn ó ní sáwù wájú tí ó tẹ̀lé imam kí wọ́n jẹ́ àwọn ọmọ kéékèèké àyàfi àwọn tí wọ́n bá ti dàgbà ìdàgbà tá à ń wí ni pé ẹni tó bá ti di bàlágà yálà ó ti tó ọmọ ọdún mẹ́ẹ̀ẹ́dógún àbí àwọn àmì tó fi hàn pé balig ni ó ti jáde ìdínú nínú tirafiki wọn ma ní mọ́kìfù sibiyan khalfar rijal ìdúró àwọn ọmọdé lẹ́yìn àwọn ọkùnrin náà ọ̀rọ̀ tó ní hina yansarifu nasu minal maktuba nígbà tí àwọn èèyàn tán bá parí irun ọ̀ràn yẹn wọ́n ní eléyìí ẹ̀rí ni tó fi hàn pé adhkar yẹn immediately tá a bá sálámà ni tá a bá sálámà lẹ́yìn irun ọ̀ràn yẹn ó ní a ó ṣe adhkar náà bákan náà ó fi hàn pé nínú ìṣesí anabi sallallahu alayhi wa sallam àti ìtọ́nisọ́nà rẹ̀ kì í gbàdúrà lẹ́yìn irun àdúrà kan náà anabi sallallahu alayhi wa sallam máa ń gbà lẹ́yìn irun adhikir ni máa ń ṣe tó pé adhikir ó yàtọ̀ sí àdúrà àdúrà ìtọrọ lòun adhikir àfọ̀mọ́fọ́lọ́wọ́n lòun so wọ́n yàtọ̀ síra wọn àgbọ́rí ipa anabi sàlám a máa gbàdúrà lẹ́yìn irun àfi kó ṣe àdìkìrì ṣùgbọ́n gbogbo tí wọ́n ń sọ nípa àdúrà lẹ́yìn irun òní lẹ́yìn tẹ́yà síwájú ká tó sálámà torí pé anabi sàlám ni kẹ́nì kọ̀ọ̀kan yín kọ́ wá wò nínú àwọn mẹ́sàlá tó bá wù kọ́ bẹ ọlọ́run ọba lásìkò náà so àsìkò tá a sì gbàdúrà nù ṣùgbọ́n lẹ́yìn irun tá a bá sálámà tán àdìkìrì la máa ń ṣe ìdínú táwọn afáà tí wọn fi sọ pé ìgbàdúà lẹ́yìn sálámà bídà ni pàápàá jùlọ tá a bá tún wá ń ṣe ní ní jama tá a bá ń ṣe ní jama wọn ní bídà nìyẹn torí pé kò wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam ìdí ni pé n pàtàkì tó báyìí tí àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam ò gbà wá tí wọ́n sì gba àwọn nǹkan tó yẹ pé kò tó báyìí ní ní ní pàtàkì wọ́n gbà wá gbogbo ẹ̀ ni wọ́n gbà wá láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam èyí wá ṣe tí ó fi jẹ́ pé inú tó ṣe pàtàkì tó báyìí wọ́n dá ire lórí ẹ̀ so eléyìí fi hàn pé kò sí anabi yìí ṣe so azikir oni sunna lẹ́yìn irun ṣùgbọ́n àdúà lẹ́yìn tayya la máa ṣe kọ̀wá ní kọ̀wá kọ̀wá ní ká má gbàdúà lẹ́yìn bàbá ṣe é. ذكرت نعم بي إليه جريني حديث بي إليك جي عن وراد مولى المغيرة بن شوبة قال أملى علي المغيرة ابن شعبة من كتاب إلى معاوية إن النبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد أبا ريوالتي يدو ورات آه، أرو مغيرة ما شعبة أني Mughira ọmọ Shu'ba ó ṣe ìmìlá fún mi ẹni pé dictation ipe kí n kọ sínú ìwé ìwé yìí yóò kọ lọ sí ọ̀dọ̀ Muawiya Muawiya lọ́jọ́ náà lọ́hùn khalifa lòun tiẹ̀ Mughira sábẹ́ anabi sallallahu alayhi wa sallam afa lòun yóò wá kọ̀wé lọ sọ́dọ̀ ọ aṣíwájú ìwé tó kọ lọ sọ́dọ̀ aṣíwájú yìí ó ní pé. إن نبي صلى الله عليه وسلم كان يقول في دبر كل صلاة مكتوبة النبي صلى الله عليه وسلم أما صو أما كا ni ìgbẹ̀yìn gbogbo òun ọ̀ràn yẹn wípé la ilaha illallah wahdahu la sharika la kò sí ọba tó tọ́ ká jọ́sìn fún pẹ̀lú òdodo àyàfi ọlọ́run ọba àso èyí tí ò ní orogún lawul mulk wa hamd ìjọba tiẹ̀ ni ọpẹ́ náà tiẹ̀ ni wa huwa ala kulli shay'in qadir ọlọ́run ọba ológo lè ṣe lórí gbogbo nǹkan allahumma la mani'a lima a'tayt wọ́n ọlọ́run ọba o kò sí ẹnì kankan tó lè sádìntọ́ ọba fún yẹn ìpè kọ́mọ̀tẹ̀ lọ́wọ́ wala mu'tiya lima mana'at ntọ́ ọba fún yẹn ẹnìkan tó lè fún yẹn ò sí wala yanfa'u dhal jaddi minkal jadd ọgbọ́n ọ̀rọ̀ àti gbogbo nǹkan téèyàn lè ní nípa ipò kò sí àǹfààní kan tó ṣe tó fẹ́ ṣe tọ́lọ́run torí pé gbogbo ẹ̀ pátá àtọ̀dọ̀ ọlọ́run náà ló ti wá so a rí i pé vikiri yìí gan fún rẹ̀ fún rẹ̀ ó ń ṣe ìfinrinlẹ̀ àtàwíìdì ni. lẹ́yìn náà wà ní thumma wafadtu ba'da dhalika ala Muawiya fasami'tu yamuru nasa bi dhalik lẹ́yìn náà lèmi gan bá gbéra ńgbà kan lọ sí ọ̀dọ̀ Muawiya níbi tó wà mo wá bá tí òun náà ti ń pa àwọn èèyàn láṣẹ láti máa ṣe àdìkìrì eh, níbí àǹfààní alákọ̀ọ́kọ́ tó wà ní àdìsí ni pé afran ní eh, wàfílẹ́fìn. Uh, nínú láfàzí mi kana yanha an qila wa qal lẹ́yìn ìgbà tí anabi sàlám tó máa ń ṣe àdúrà yìí nínú àwọn nǹkan tí Mughira tó tún kọ sí Muawiya ó ní pé òjíṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa sallam a máa ṣí wa lọ́wọ́ qila wa qal wani wani ohun tójú ò rí káká máa gbé káàkiri wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé wọ́n sọ pé ní anabi sàlám a máa ṣí wa lọ́wọ́ rẹ̀ wa ida'atil mal anabi sàlá máa sí wa lọ́wọ́ ìba dúkìá jẹ́ ká máa náwó sọ́nà tí ó tọ́ anabi sàlá máa sí wa lọ́wọ́ rẹ̀ wa kathrati su'al àti ìbéèrè tó pọ̀ níbí nfàlà yìí ká máa wo ẹni tí ń bá ń ṣe ìbéèrè tó pọ̀ lónílé ìfì ìbéèrè ọgọ́rùn-ún lẹ́ẹ̀díjókòó ẹ̀kan. E tó bá ti jẹ́ pé ìbéèrè tó ṣàǹfààní ni kì í ṣe ìbéèrè tó pọ̀ ìbéèrè ẹyọ kan tí ò láǹfààní kankan ìbéèrè tó ni so n tí wọ́n gbà lérò nù káfúrọ́tù sual kì í ṣe pé kéèyàn béèrè kó béèrè kó béèrè lópin ìgbà tó yẹ pé n tí ń béèrè yẹn n tí ó ṣèyàn láǹfààní ni kì í ṣe n tí ò ní ṣe pẹ̀lú ilé ayé ẹ̀ àti ọ̀run rẹ̀ mímọ̀ rẹ̀ kò lè lékún kankan fún un àìmọ̀ rẹ̀ kò sì lè dín kankan kù fún un irú àwọn yìí ni kathratu su'al ìbéèrè tó pọ̀. wa kana yanha an uququ bákan náà anabi sallallahu alayhi wa sallam atúmọ̀ sí wa lọ́wọ́ láti máa ṣe láti máa fún àwọn òbí lẹ́tọ̀ọ́ wọn. láti máa fún àwọn òbí lẹ́tọ̀ọ́ wọn kéèyàn má tọ́jú yẹ wàhú delbanat àti ìpa ọmọ àbí ìgbé wọn bò láàyè torí pé àfẹ́ ọmọ obìnrin ríru tí àwọn Arab máa ń ṣe tẹ́lẹ̀ wàmánìín wàhát anabisa asalama tún sí wa lọ ojú kòkòrò àtàwọn torí pé méjèèjì tó bá pé tó bá pín sí ọwọ́ ẹnìkan ṣoṣo. So, so a ọlágbára torí pé òun man tó bá rí tiẹ̀ yọ fàṣàyà heart tọwọ́ ẹlòmíì àtúmọ̀ fẹ́ gbà ònìkéyàn ọláhun kó sì tún lójú kòkòrò anabisa asalam a máa sí wa ní ọwọ́ orú nǹkan báyẹn now tí a bá wòye a ó rí i pé àáfàá yìí òun kò ní ipò kankan ṣùgbọ́n ìwé tó ó kọ lọ sọ́dọ̀ Muawiya ni tó sì jẹ́ khalifa bí gbàtà ní èèyàn kọ̀wé lọ sọ́dọ̀ pírẹsidẹ́ǹtì lónìí eléyìí fi hàn pé ìjà àfà láti máa sọ̀rọ̀ aṣíwájú níbi wáàzí eléyìí kì í ṣe nàṣíhà ìyẹpẹrẹ ní jẹ́ nàṣíhà oníyálà kọ́ lọ bá aṣíwájú gangan fún rẹ̀ àbí kó kúkú wa kọ lẹ́tà ló dáa jù ṣùgbọ́n ká wá jókòó ká máa sọ̀rọ̀ aṣíwájú nípa pé à ń ṣe nàṣíhà eléyìí kì í ṣe nàṣíhà pẹ́pẹ́ ìyẹpẹrẹ èèyàn àbí ìbúnini so bákan náà láti ìgbà tó ti pẹ́ ni ọ̀nà ọ̀pọ̀lọpọ̀ ọ̀nà tí àwọn àfáà máa ń gbà láti fi spread ìmọ̀. òun náà ni ìwé lọ èèyàn a ó rí i pé ọkọ̀wé kọ̀kọ̀wé pé ẹkùjọ́ mẹ́ta ṣé dáadáa lẹ́wà gẹ́gẹ́ bí ti wà lónìí àti <laughs> ohun tó kọ ni pé anamisa asala máa ma ṣàdúrà báyìí a sì máa ṣí wa lọ́wọ́ nǹkan báyìí a máa ṣí wa lọ́wọ́ so ẹ̀kọ́ náà tún nígbà tó tún gbéra lọ sí ọ̀dọ̀ muawiya ọ̀hún ntọ́kọ nínú lẹ́tà yìí ó tún rí i pé muawiya gan fúnra rẹ̀ òun náà òun sọ fáwọn èèyàn pé anabi a ṣe báyìí a ṣe báyìí so a ó rí i pé àwọn sàábì anabi sallallahu alayhi wa sallam ohun tó jẹ wọn lógún ó ní ẹ̀sìn kì í ṣe gbogbo táwọn èèyàn máa ń kó jọ ní ayé ibnu daqiqi eid ó ní inú àdìsí istihbabu hadha dhikri al-makhsus aqiba as-salat ó ní afẹ́kọ́ yẹ pé a máa ṣe ìrántí èyí tó wá nù àdìsí lẹ́yìn ìrun lẹ́yìn gbàtà bá sálámù tánú ìrun wa dhalika limastamala alayhi min ma'ani at-tawhid torí pé àdúrà náà àbí adhikr náà ó kó àwọn àtúmọ̀ tawhid ìmọ̀ lọ ọba lọ́kan ó kó wọn jọ wà nísbẹ̀tì àfààní ila Allah ta'ala àti pé ẹni tó ń sọ̀rọ̀ náà gbogbo nǹkan pátá ló fi tì sọ́dọ̀ ọlọ́run kò fúnra rẹ̀ ipò ń mọ nǹkan kan ṣe ọlọ́run ọba nìkan ló wọ́n ṣe. wàlmẹ́n wàlẹ̀tọ́ wàtàmámi kúdọ̀rọ̀ àti pé àìní àti ìní gbogbo ẹ̀ ó fi tì sí ọdọ́run ọlọ́run ọba ògo àti ṣe gbogbo nǹkan ó fi tì sí ọ̀dọ̀ ọlọ́run ọba eléyìí gangan ni tawhid. oníbàkànnà wàthawabul murattaba ala al-adhkari kathiran ó ní ẹ̀san tó wà lórí adhkar tá a máa ń ṣe lẹ́yìn irun ó ní ẹ̀san ni tó pọ̀ máa khiffati al tó ń ti pé ó fúyẹ́ lẹ́nu kì í ṣe ti tó le wàkìlẹ́tì àtòrí kò sì tún kì í ṣe tó pọ̀ torí pé tá a bá wo ìtumọ̀ rẹ̀ àwọn bá pé ohun tó tọ́ka láti máa ṣe ni ó ní ọ̀rọ̀ rẹ̀ tó ní fi dúbúri kúlì sọ̀láti màktúbà lẹ́yìn gbogbo ìrun ọ̀ranyàn. àwọn afáàní dúbúrú dúbúri sọ̀láti lẹ́yìn ìrun ó nítumọ̀ méjì omi lẹ́yìn irun èyí ni pé lẹ́yìn táyà síwájú kátó sálámà omi dúbúrú sọláàtì lẹ́yìn ìgbà tá a bá sálámà tán torí pé wọ́n bi anabi sallallahu alaihi wasallam léèrè pé ayu dua asma àdúrà wo lọ́lọ́run fi gbọ́jù ó ní ṣọ́tùrù akhir ó lè tá a ṣe ní ìdajì òru wa adbari maktubat àti tá a ṣe lẹ́yìn gbogbo òun ọ̀ràn yẹn so adbari ń bí kí ló kí ni tí ó túmọ̀ sí adbari ń bí ó túmọ̀ sí síwájú ká tó ṣe sálámà ṣùgbọ́n tasbih òun lẹ́yìn gbà bá ṣe sálámà tani ọlọ́run ní wá adbara sujud asujud wọ́n wọ́n wọ́n wọ́n sọ láti fi túmọ̀ ìrun. E ẹni pé lẹ́yìn ìrun náà kana yaqulu fi duburi kulli salatin maktuba anabi sàlá sàlám àmà sọ ní gbogbo ìrun ọ̀ranyàn nínú ẹ̀ wọ́n ní lawul mulk ìjọba tọlọ́hun ọba ni ìjọba gbogbo ẹ̀ pátá nílé ayé àtọ̀run tọlọ́hun ọba ni ṣùgbọ́n lọ́run kò tún sí ẹlòmíì mọ́ tí ń tún jó kọ ọba ọba wà nílé ayé àwọn ọba kéékèèké ṣùgbọ́n nílé ayé ọ̀hún gan fún rẹ̀ ìjọba tọlọ́n ni ṣùgbọ́n ara àwọn tán kan tán bá jó kọ àwọn ọba lọ́ba lọ́ba lóríṣiríṣi ṣùgbọ́n jọ́n gbé de alkiyama tọlọ́n ọba ni ọlọ́n gan fún rẹ̀ ó sì máàlìkì yawmi ddin ìjọba jọ́ gbé anabi sàlá sàlám nínú ìgbà ọ̀rọ̀ mi ó ní nígbà tí a bá dúró tá à ń kírun tí ẹni tó ń kírun tó bá ka suratul fatiha nígbà tó bá sọ pé máàlìkì yawmiddin ọlọ́run ọba ó ní majjadani abdi ẹrú mi ó sàpọ́nlé mi ó sàfọ̀mọ́ mi ó gbé mi sí ipò tó yẹ mí. ìdínú tí ọlọ́run fi pèpè níjọ́ gbẹ̀ndẹ̀ alkiyama limanil mulkul yawm lillahi alwahid alqahar talento ni ìjọba lónìí ọlọ́run máa béèrè kìí ṣe béèrè tá a fẹ́ kẹ́ ẹ dáhùn ta ni ìjọba lónìí ọba wo tó tó yọrí kọ́ yọrí kò sí lillahi alwahid alqahar ìjọba ajọ́ náà lọ́n ti ọlọ́run ọba ọba àṣọ alqahar ọba tó borí gbogbo nǹkan pátá ó wá nu sahihul bukhari àti muslim wípé yahudi kan ó wá sọ́dọ̀ anabi sallallahu alayhi wa sallam ló bá ń sọ pé ya muhammad inna allaha yumsiku samawati ala isba'in wa ardina ala isba'in wípé ìjọ gbẹ̀ndẹ̀ alqiyama ọlọ́run ọba yóò gbé sánmà méjèèje sórí ọmọ kankan ilẹ̀ méjèèje sórí ọmọ kankan gbogbo àwọn òkè pátápátá àwọn àpáta ilé ayé ọlọ́run gbé sórí ọmọ kankan gbogbo àwọn igi pátá yóò wà lórí ọmọ kankan àwọn ẹ̀dá pátá wọ́n wà lórí ọmọ kankan yóò wá sọ pé anal mulk èmi lọ́ba yahudi ọ̀n sọ fún anabi sallallahu alayhi wa sallam fadhahika anabi sallallahu alayhi wa sallam hatta badat nawajidhuhu lànàbí sàlám bá rẹ́rìn débi pé wọ́n rí eyín rẹ̀ ń ta torí àti jẹ́rìsí ti yahudi sọ lànàbí bá ní wàmà qaddarullaha haqqa qadirihi wal ardu jami'an qabdatuhu yawma al-qiyamah والسماوات مطويات بيمينه سبحانه, سبحانه وتعالى عما يشركون anabi sallam ka aya yìí pé ma qaddarullaha haqqa qadri àbá kí ni ìtumọ̀ ma qaddarullaha haqqa qadri àwọn yorùbá máa sọ tó pọ̀ ní ìsìn ní ìsìn yorùbá pé ma qaddarullaha haqqa qadri kí ni tí wọ́n mí nígbà tó máa sọ. So àti ẹ máa ń gbọ́ tí yorùbá máa ń sọ àbí ẹ gbọ́ <laughs> wọ́n ní tọ́lọ̀ bá bí ó ti bẹ́ẹ̀ sì ni àyà náà sọkọ sọ tọ́jọ bẹ́ẹ̀ pẹ́ẹ́pẹ́ ìtumọ̀ rẹ̀ ò tiẹ̀ lọ sí bẹ́ẹ̀ wọ́n pé má wọn ò fọ́lọ́wọ́n ọba lógo yìí bó ti yẹ kó fún kún fún lógo kò sí <laughs> ṣùgbọ́n wọ́n mọ̀ tún sí ma qadara Allahu haqqa qadrihi gbogbo ntọ́lọ̀ bá bá ṣe kádàrà bí ó ti rí nánu pẹ́ẹ́pẹ́ ma qadara Allahu haqqa qadrihi ẹni pé wọn fọlọ́wọn ọba lógo níbo ti yẹ léyìí tó sì jẹ́ pé al-ardu jami'an qabdatuhu yawm gbogbo lẹ́yìn àti ti ń bẹ́ẹ̀ nù rẹ̀ lọ́jọ́ gbẹ̀ndẹ̀ al-qiyamah àtẹwọ́ ọba lọ́wọ́ àjọgbọ́n náà. sẹ́mà tọ́lọ́wọ́n ọba ó ka bí gbàtà ká sọ subhanahu wa ta'ala amma yushrikun ẹni pé ọlọ́wọ́n ọba ọmọ kúrò níbi tí wọ́n fi ń ṣe ẹ̀bọ sọ́lọ́n so ìjọba pátá tọ́lọ́wọ́n ọba níjọ́ bẹ̀ndẹ̀ alqiyama wọ́n ní nínú àdìsí tí Abu Hurairah gbà wá lẹ́yìn ìgbà tí ọlọ́wọ́n ọba tó bá mú ọwọ́ àgbogbo ilẹ̀ àti tí ń bẹnu ẹ̀ sí àtẹ́wọ́ àtẹ́lẹwọ́ rẹ̀ tọ́ka sánmà tán yóò wá ní anal mulk ainal mulukul ard èmi lọ́ba táwọn àwọn ọba ilé ayé àwọn dà lónìí kí wọ́n jáde kò sẹ́ni tí ó lè jáde níbo ni ainal jabbarun àwọn onígbéraga tó ń pera wọn lọ́ba àwọn dà kò sẹ́ni kan tí ó lè jáde walawul hamd ọpẹ́ tọlọ́run ọba náà nìkan ni torí pé ìdínú tó fi jẹ́ pé alhamdi gan àyè lò fún ìdúpẹ́ fẹ́yàn àfi ká sọ pé ṣukuru ṣùgbọ́n hamd ọlọ́run ọba nìkan là á lò fún so a lè sọ pé téèyàn bá ṣe nǹkan fún wa ní hamdallaka ẹni ọba sọ bẹ́ẹ̀ kódà <laughs> wọ́n ti mọ̀ pé òpè ni pọ̀mọ́ntì ń wí àfikọ́ sọ pé ṣukran laka ṣùgbọ́n hamd ọlọ́run ọba pé ọba nìkan ṣoṣo là á ṣe é fún so gbogbo ọpẹ́ pátá tọlọ́run ọba ni alhamdulillahi rabbil alamin ọpẹ́ pátá ti ọlọ́run ọba ọba ọba alẹ́ ayé ọni ọ̀rọ̀ rẹ̀ tó ní wa huwa ala kulli ọba ní ògo lè ṣe lórí gbogbo nǹkan so nígbà míì nínú àwọn àṣìṣe tí àwọn èèyàn máa ń ṣe wọ́n máa ń sọ pé wallahu ala ma yasha'u qadir ọlọ́run ọba lórí gbogbo ń tó bá wù ó ní ògo lè ṣe lórí ẹ̀ àwọn afáàní a àṣìwí gbáà ni torí pé lákọ̀ọ́kọ́ a ní gbogbo ń wù ọlọ́run ọba ọlọ́run ní ògo lè ṣe lórí ẹ̀ èyí tí ó wá ọlọ́run kọ́ sọlọ́run lógolo àti ògo lè ṣe lórí èèyàn so ìdá ògo ọlọ́run sórí pé ohun tó bá wù lásán wọn ni ìsọkúsọ nípa gbà so àwọn àwọn àsìwí ń gbà mí wọn máa ń gbọ́ láti ọnu àwọn tí wọn pera wọn láàfà léètú pé àṣìṣe ni àsìwí ni. Uh, so gbogbo ògo pátá èyí tó wọ lọ́hùn èyí tó wọ tí ò wọ lọ́hùn gbogbo ẹ̀ tọ́lọ́hùn ọba ni bákan náà kò sí nǹkan kan tí ó tiẹ̀ lè ṣẹlẹ̀ láì jẹ́ pé pẹ̀lú ìfẹ́ ọlọ́hùn ọba bẹ́ẹ̀ tí wọ́n máa ń sọ ni pé nǹkan míì gan tí ò tí ì sí tá àti ẹ̀rí gbọ́ gbogbo ẹ̀ náà pátá ọlọ́run ní ògo lè ṣe lórí ẹ̀ nǹkan míì tá ẹ̀rí gbọ́ pé ń bẹ kò sí ètò ọlọ́run ọba òlógo lè ṣe lórí ẹ̀ lópin ìgbà tá a bá lè ronú kan nǹkan ọ̀hún. so eléyìí ni àdúrà yìí àdúrà yìí ó ó ó ó ó kojú owó léètì ó yẹ kí a máa ṣe ní ẹ̀yìn irun. Um, iwájú an mawla Abi ibn Abdulrahman. ابن الحارث ابن هشام عن أبي صالح الصمان عن أبي هريرة رضي الله عنه أن فقراء المسلمين أتوا رسول الله صلى الله عليه وسلم فقالوا يا رسول الله قد ذهب أهل الدثور بالدرجات العلى والنعيم المقيم قال وما ذاك قالوا يصلون كما نصلي ويصومون كما نصوم ويتصدقون ولا نتصدق ويعتقون ولا نعتق فقال رسول الله صلى الله عليه وسلم أفلا أعلمكم شيئا تدركون به من, من سبقكم وتسبقون من بعدكم ولا يكون أحد أفضل منكم إلا من صنع مثل ما صنعتم قالوا بلى يا رسول الله قال تسبحون وتكبرون وتمدحون وتم وتحمدون دبر كل صلاة ثلاثا وثلاثين مرة قال أبو صالح فرجع فقراء المهاجرين فقالوا سمع إخواننا أهل الأموال بما فعلنا ففعلوا مثله فقال رسول الله صلى الله عليه وسلم ذلك فضل الله يؤتيه من يشاء حديثي agba wa láti ọ̀dọ̀ abu huraira ọlọ́run ọba kí ó yọ́nú sí anna alfuqara almuslimina ataw rasulallah sallallahu alayhi wa sallam àwọn tálíkà nínú àwọn muhajirin wọ́n wá sí ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam láti wá sukunba wọ́n ní ìwà anabi sallallahu alayhi wa àwọn onídùkìá yìí wọ́n gbogbo ládàá náà ti kó lọ ẹ wo wọn ò sunkún bá nàbì torí àìní wọn sunkún lọ bá nàbì torí ládàá ni kì í ṣe pé torí pé wọn ò ní torí ládàá náà sunkún lọ bá nàbì sallallahu alayhi wa sallam ìwà nàbì àwọn tí wọn lówó gbogbo ládàá náà ti kó lọ tán àwọn dẹrẹjà ńláńlá àti àwọn ìdẹ̀ra ńláńlá gbogbo ẹ̀ náà ti kó lọ lànàbí bisala sálàm bá bi wọn léèrè pé ọmọ dáa kí ni yẹn kí ni tẹ́ gbà lérò kọlu yusọlúna kama nusọlì wọn ni tí ì bá wa ṣe bẹ́ẹ̀ wọn ń kírun bá a ṣe ń kírun yasumuna kama nasumu wọn ń gbààwẹ̀ báwa náà ṣe ń gbà wa yatasaddaqun ṣùgbọ́n wọn ń ṣe sádàkà wà lánàá tasaddaqà wọ́n ọ̀rẹ́ wò kankan fi ṣe sádàkà wa yu'tiquna wà lánàá ọ̀tẹ̀kù àwọn ń tú ẹkùn ẹrú lọ́rùn àwọn èèyàn àwọn olówó tàbí lè tún tú okùn ẹrú. faqala rasulullah sallallahu alayhi wa sallam ni anabisa sallam bá sọ pé afala u'allimukum shay'an ǹjẹ́ ìwà ni kọ́yìn ní nǹkan tudirikuna bihi man sabaqakum léyìí tó yẹ pé àwọn tán bá ti síwájú yín ẹ bá wọn lọ́nà pẹ̀lú tí mo fẹ́ kọ́ yín wa tasbiquna man ba'dakum àwọn tí ń bọ̀ lẹ́yìn yín wọn ò ní lé yín bá wala yakunu ahadun afdala minkum léyìí tó sì jẹ́ pé kò sẹ́ni kankan tí ó lóore tó tó tìyín illa man sana'a mithla ma sana'tum àyàfẹ́ tó bá ṣe irú tẹ́yìn náà ṣe qalu bala ya rasulallah wọn ni ìwọ òjíṣẹ́ ọlọ́run قال تسبحون وتكبرون وتحمدون آمس التسبيح سبحان الله آمس التكبير الله أكبر آمس التحميد الحمد لله دبر كل صلاة نيبين ببون ورايا ثلاثا وثلاثين مرة آه, آه،, آه، متى àti آه، لا mẹ́talélọ́gbọ̀n lẹ́ẹ̀ma èyí ni pé um, tasbih thirty three takbir thirty three tahmid thirty three abu salih ó ní ní àwọn muhajirun àwọn tálíkà muhajirun wọ́n bá wọ́n bá bẹ̀rẹ̀ sí kò máa ṣe tasbih àti takbir àti tahmid àwọn tí wọ́n ní owó làwọn náà bá gbọ́ làwọn náà bá bẹ̀rẹ̀ sí ṣe tasbih wọ́n ń ṣe gbogbo ẹ̀ wọ́n wá tún wá padà wá bá nàbí sàlá pé àwọn ará bí wọ́n gbọ́n tá à ń ṣe o àwọn náà sì ti bẹ̀rẹ̀ sí ṣe ànáni bá ní dhalika eléyìí ni oore ọlọ́run yutihi man yasha ó máa ń fẹ́ ní tó bá wù so ẹ má bínú ẹ má ẹ kọ̀ntínú àti máa ṣe ń tẹ̀ ń ṣe tó táwọn náà bá ṣe oore ọlọ́run ni tó ó jìyìn lọ ní agbọ̀n yẹn hadithi yìí ó fi ọ̀kan ju àwọn sàábẹ́ anabi sallallahu alayhi wa sallam tá a bá léèyàn lọ́kànjúà irú ọ̀kànjúà wo là ń wí kìí ṣe ọ̀kànjúà pé a fẹ́ lówó a fẹ́ ra mọ́tò a fẹ́ kọ́lé ọ̀kànjúà iṣẹ́ láada tá a ní láada lórí ẹ̀ àwọn oore léètọ́ pọ̀ ìtẹ̀lé àṣẹ ọlọ́run eléyìí lọ́kànjúà táwọn máa ń ṣe so ìdínú tán fi ń banú jẹ́ pé àwọn ò ní táwọn ọmọ fi ṣe sádàkà torí àti rí ládá tí àwọn tí wọ́n ń ṣe sádàkà rí wọ́n ń banú jẹ́ pé àwọn ò ní táwọn ọmọ yọ zàká torí irú oore táwọn tí wọ́n yọ zàká ó rí tí wọ́n bá lọ sí jihad àwọn olówó a máa gbé àwọn nǹkan kalẹ̀ àwọn nǹkan ọ̀gùn ntí jẹ ntí lò àwọn nǹkan tí wọ́n máa fi jagun gbogbo ẹ̀ làwọn olówó máa ń rà kalẹ̀ fẹ́ntọ́ bá fẹ́ lọ àwọn ò so àìní wọn tí wọn ò lè ṣe nǹkan yìí ní bá wọn lọ́kàn jẹ́ kì í ṣe pé àìrówó kójọ tí wọn máa fi gbádùn lé ayé léetọ́ pé àwa lónìí èyí tí máa ń bá wa lọ́kàn jẹ́ nù pé a ah, lágbájá ń lo mọ́tò a sì ń jọ ń ṣiṣẹ́ kan náà èmi ní mi ò rówó tí ń fi la mọ́tò lágbájá kọ́lé iṣẹ́ kan náà lájọ ń ṣe bó lòun ṣe ń ṣe tiẹ̀ èmi ò rówó kọ́lé èyí tí máa ń dà wá láàmú nù a wà jí lóru àbí ká lọ gbàdúrà kan àwọn máa sọ fọlọ́run ọlọ́run ṣe báyìí wọ́n lọ́ọ́ ṣe báyìí n tá a máa ṣe nù ẹlòmíì yóò fẹ́ kanra rẹ̀ lọ́rùn torí pé ń wọ́wọ́ wọ́n fún ládùúgbà tí ó fi lọ kanra rẹ̀ lọ́rùn tí wọ́n ní kọ́ gba kọ́ máa sọ nǹkan kan bíi seven thousand nínú sùjádà seven thousand bó ló ti fẹ́ ṣe <laughs> ṣé àwọn tí wọ́n ń ṣe kíní owó fún àwọn náà àwọn náà ní kànú wọ́n wàá fún ni tí wọ́n fi jẹrẹ ìjà kó wọ̀ ohun tó dé ná. so atanafus ó ní pé competition ibi tó ti dáanu lórí nǹkan oore lórí àwọn nǹkan ládàá ibi tí competition dá sínú àmọ́ competition ká máa fi ẹni tí ó nìkan ju ẹnìkan lọ eléyìí kì í ṣe tó dáa pẹ́ẹ́pẹ́ ọ̀rọ̀ ilé ayé lásán ni ohun tó máa ń tán ni. ìdí nu tó fi wá ní inú hadith anabi sallallahu alayhi wa sallam tó ní aksha alaykum an tubsata alaykum dunya kama busitat ala man kana qablakum fatanafasuha kama tanafasuha watahlikukum kama ahlakatkum. ó ní mò ń bẹ̀rù nǹkan fún yín mo ń bẹ̀rù kọ́ pé ọlọ́run ọba wà á tẹ owó ilé ayé yọ tẹ fún yín tẹ wà ní ọ̀rọ̀ tó pọ̀ gẹ́gẹ́ bí ó ṣe tẹ fún àwọn tí wọ́n síwájú yín yọ wà á jẹ́ pé n tẹ́ máa ṣe competition lórí ẹ̀ o náà ni ọ̀rọ̀ tí ẹ kó jọ yún lẹ́wàá parun gẹ́gẹ́ báwọn náà ṣe parun so ìṣe tanafus lórí nǹkan ọrọ̀ ilé ayé ìparun lásán ni. náà lẹ́yìn náà a lè béèrè pé kí ni tó ń banú jẹ́ sí nígbà tó yẹ pé anabisa salam sọ pé ẹnikẹ́ni tó bá gbèrò àti ṣe nǹkan kódà bí ó lágbára àti ṣe òun náà ni ládàá rẹ̀ eléyìí pé táwọn náà gbowó èrò táwọn náà ń gbà pé táwọn náà bá lówó àwọn náà bá ṣe àwọn náà ní ládàá. àwọn afáàmì ni ó lè jẹ́ pé síwájú kí anabi sàlá sálàm ó tó sọ eléyìí fún wọn òǹdínú tán fi lọ bá anabi sàlá sálàm pé à ah, àwọn olówó wọn ń ṣe báyìí wọn ń ṣe báyìí àwọn òní tàbí ṣe nígbà náà wọn ò tí mọ̀ pé táwọn náà bá gbèrò àti ṣe kódà bí wọn ò lágbára àti ṣe ọlọ́run fún wọn ládàá so eléyìí ó fi hàn pé àwọn tán bá ń yọ zàká táwọn ò sì lówó tá a fi yọ zàká tá a bá lérò dáadáa wípé táwa náà bá ní o a máa yọ zaka ọlọ́run fún wa lọ ní ládàá èròǹgbà wa tá a ṣe ní ti dáadáa. bákan náà eléyìí fi àjùlọ àtọ́lá tí ń bẹ fún àdìkà ó fi hàn torí pé anabisa asalam ó ní àwọn tí wọ́n ń bẹ ń wájú yín ẹ lè wọn bá àwọn tí wọ́n ń bẹ lẹ́yìn wọn ò lè bá yín àyàfi ẹni ọba ṣerú ntẹ́yìn ń ṣe lóko eléyìí fi hàn pé zikiri yìí zikiri tó lọ́la ni tó ní tó ṣe pàtàkì nínú riwaya mi anabi ni ala unabbi'ukum bi khayri a'malikum ǹjẹ́ ní fún yín níròyìn iṣẹ́ eré tó dáa nínú àwọn iṣẹ́ ẹ máa ṣe wa azkaha inda malikikum léè tó fi máa jù nínú lọ́dọ̀ ọlọ́run ọba yín ọba ṣẹ̀dá yín wa arfa'iha fi darajatikum léè tó fi gbé yín ga jù wa khayrun lakum min infaqi dhahabi wal waraq ó sì lóore ju kẹ ní góòlù àti fàdákà kẹ mọ fún èèyàn tó fún ní fi sabilillah lọ wa khayrun lakum min an talqu aduwakum fatadribu anaqakum wa yadribuna bákan náà ó tún lóore ju kẹ́ ẹ pàdé ọ̀tẹ́ẹ̀sìn kí wọ́n máa sọ kí wọ́n máa pa yín kẹ́yìn náà máa pa wọ́n oore tẹ́ẹ̀rí pé ẹ kú lórí ìjagun ẹ̀sìn oore tẹ́ẹ̀rí lórí tí mo fẹ́ kọ yín ó jù bẹ́ẹ̀ lọ kọlù bala wọn a sọ pé bẹ́ẹ̀ ni a fẹ́ mọ̀ kọ́ wa anabi sallam ni dhikrullah ìrántí ọlọ́run ọba ìṣe dhikr léyìí tó dáa jù náà ni subhanallah alhamdulillah wàlá ilaha illallah wallahu akbar dhikrullah eléyìí ó tún lóore ju gbogbo tẹ́ ẹ̀ máa ná wípé ẹ̀ náwó sójú ẹ̀sìn ó lóore ju kẹ́ lọ sí jihad kẹ́ kú sọ̀n lọ so eléyìí fi fadlu ọlá tí dhikrullah tó ní. so anabi sàásàlà níbi ó ní la yakunu ahadun afdala minkum kò ní sẹ́ni kankan tó tún lóore jù yín lọ eléyìí fi hàn pé adhkar ohun tó lágbára ni kì í sọ ohun tó yẹ ká máa fi ilẹ̀ mélòó làwọn tó ti fi adhkar lẹ̀ lórí pé wọ́n ń gbàdúrà lórí àdúrà ó lè lo àwà márùn ṣùgbọ́n kò lè jókòó ṣe tẹ̀síbí níṣẹ́jú mẹ́wàá torí pé tí ń wá nínú àdúrà yun gan lọ́jẹ́ lógún jù ó fẹ́ kọ́lé ó fẹ́ ra mọ́tò ó fẹ́ fẹ́yàwó ó fẹ́ ṣe gbogbo nǹkan tí àwọn èèyàn ń ṣe léyìí tó sì jẹ́ pé àdìkàr yẹn gan gbogbo tí ń wáyùn tó bá mọ lórí àdìkàr ọlọ́run bó fún látọ̀nà ẹ̀bẹ̀ a sì ti gbọ́ pé zikiri yìí ó ní àdáàb ànábì ní ẹnikẹ́ni yín tó bá ń kírun ó ń bọ́ rẹ̀ sọ̀rọ̀ ni kó ń kálukú yín kó wo títóbi ẹni tí ń bá sọ̀rọ̀ àní kí ẹ̀rọ wo gan ni ń bọ́ lọ́wọ́ ọba sọ. so eléyìí fi hàn pé nígbà tá a máa ń ṣe àdìkárì yẹn kò dáa kọ́ yẹ pé a máa ṣe àdìkárì a wà tí ò yẹ ká wù nígbà tí tá ní ìwà ọmọlúwàbí ẹ ti ń ṣe fíkìrì tí ń fò ẹ ti ń ṣe fíkìrì tí ń gbára ayílẹ̀ ẹni tí ń de kíríkì ti ń gbáyà bù bù bù bí gbàtà yẹ ọ̀fọ̀ kí ni ntẹ̀yàn fẹ́ fi rí ń bi eléyìí a ó rí pété gbogbo ọlọ́gbọ́n orí tó bá wò yóò ti mọ̀ pé lẹ́yìn ẹsẹ̀ sí abẹ́ ní ń ṣe díkìrì ti ń fi idà gbá ara rẹ̀ tí ẹ̀jẹ̀ ń yọ ilé náà yóò sì lóun náà ṣẹ̀ṣẹ̀ so eléyìí ó fi hàn pé ó yẹ kí a ṣọ́ra gan àwọn ọ̀dọ́ ká sì máa pàkíyèsí wọn kó wọn lọ bọ́ sínú ohun tí ó gbẹ̀sìn lọ́wọ́ wọn tí wọ́n á jẹ́ pé alladhina yahsabuna annahum yuhsinuna sun'a wọ́n rò fáwọn ń ṣiṣẹ́ tó dáa ni ṣùgbọ́n jọ́ gbẹ̀ndẹ̀ alkiyama nígbà tí wọ́n bá fi ṣe wọn hàn hàn rí pé ó sì nǹkan kan lásán ni ọlọ́wọ́ bá kó sọ wà ń bẹ̀ alwaqtu mo rí pé ti ń. so a ó da àlàyé dúró lórí ilé tí ọlọ́run bá fún alẹ́ mi ní àsìkò mi a ó wá parí àwọn tí ó kù ní àlàyé lórí àdìsí insha Allah ta'ala wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. náà tí a bá ní láti ṣe. wa aleykum salaam wa rahmatullah. bíbọ̀ yẹn kò sí ẹ̀rí kankan fún un láti ọ̀dọ̀ anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m òun náà láti sọ sẹ́yìn àyàfi kọ́ pé à ń fi kọ́ àwọn èèyàn lẹ́sìn wọn ò mọ àwọn àdìkàr tó yẹ kó máa ṣe lẹ́yìn ìrun làwa ń ṣe ní sókè àbí ní jàmá sódà tí wọ́n fi kọ́ ṣùgbọ́n lẹ́yìn ìgbà wọn bá kọ́ tán nkálukọ́ máa ṣe tiẹ̀ ni ààrí gbọ́ lẹ́yìn ní àsìkò anabi sọ̀rọ̀ sọ́lẹ̀m pé lẹ́yìn ìgbà tánà bí wàá kírun tán o ọ bẹ̀rẹ̀ sí tẹ́wọ́ ó ń gbàdúrà àwọn èèyàn ń ṣe àmín kò sí bẹ́ẹ̀ náà. àkọ́kọ́ ni pé kò pa dandan ẹ̀kìtìyárì ni nínú àdìsí tí anabi sallallahu alaihi wasallam sọ pé lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe àdìsí tọkọ wa ní táyà gan fún rẹ̀ anabi ní lẹ́yìn ìgbà tí wọ́n bá ṣe táyà tán kó ń kálukú yín kẹ́ ẹ wò nínú àwọn mẹ́sàlà èyí ni pé àwọn béèrè tó jẹ́ lógún tó fẹ́ bẹ̀ náà kó ṣe ó ní àdúrà so ọwọ́n tí àsìkò bá gbà òun náà nìyẹn ń ṣe ṣùgbọ́n téèyàn bá wá ń kírun fúnra rẹ̀ ó lè ṣe gbogbo tí ó bá wù ṣùgbọ́n téèyàn bá ń tẹ̀lé imam kò ní fi imam lẹ̀ láti máa ṣe àdúà nínú tẹ́yẹ́ lẹ́yìn ìgbà tí imam bá ti sálámà tán torí pé a fi imam kalẹ̀ láti tẹ̀lé láti tẹ̀lé ni so ọwọ́n tí ó bá ó bá ó bá sọ tó bá tó bá rọrùn láti ṣe náà lèèyàn máa ń ṣe ọ̀pọ̀ ọgbà nígbà míì gan imam ó ti dìde gan ẹ̀ tí ìkatá yá tán láwọn mìíràn mi tẹ́ ẹ bá ṣe rùkú zikiri tẹ́ ẹ máa ṣe nù rùkú ẹ yọ kán péré ẹ tí ṣe tí ìmáàmù ti dìde kẹ́ ẹ dìde òun tún ti lọ sí sujud so irú yẹn bó lẹ ti fẹ́ ṣe ẹ ní dá tìyín ṣe ẹ tẹ̀lé ìmáàmù náà ni kẹ́yìn náà a sọ pé kò burú lẹ́yìn gbàtà wá sí àwọn àbíkà nìyẹn tán èèyàn lè bẹ lọ́hùn ní àwọn nǹkan tí ó bá ní ìfẹ́ láti ibẹ̀ náà wà lè sẹ́nà. Wọ́n business ló gbá èsì, ọwọ́ wa bọ̀ ní kúrò ìfọ̀lá wà lọ́wọ́. Afẹ́ra ìjọba àti ìkọ̀ church ní bí àwọn ọkọ̀ wà á gbajúmọ̀ ọ àgbẹ̀kọ́ta fún àkùnrin ní láwọn ìlú náà wọ́n tẹ̀. ǹjẹ́ ó sì ètò kéde lọ́dọ̀ sí ọba àbá yóò sì jèrè lẹ́nu. wọ́n kò dáa tó láti jẹ́ pé èèyàn ó ṣe ìrànlọ́wọ́ lórí ohun tí kìí ṣe ìtẹ̀lọ́lọ́run ọba pàápàá jùlọ tó bá pé àárín mùsùlùmí bá ní tó yẹ pé àárín wọn náà ni lèyàn nílẹ̀ sí kò bá burú ní tí wọ́n bá wù wọn kó wọ́n fi ṣe lèyàn lè talẹ̀ rẹ̀ ṣùgbọ́n tó bá pẹ́ àárín mùsùlùmí ni bí ìgbà téèyàn kó aburú wá bá wọn ọmọ ẹ̀yẹ́ ẹ̀ ni èèyàn ò lè fún wọn nílẹ̀ torí pé ọ̀pọ̀ ibi tí wọ́n kọ́ chọ́ọ̀chì sí ní àárín mùsùlùmí wọ́n padà wá di fìtínà lórí àwọn mùsùlùmí yẹn náà ni so kò dá kéèyàn ó ṣe àtàáwùn lórí ìbàjẹ́ so kéèyàn ọ̀talẹ̀ yẹn fẹ́lò míì tí ó kọ nǹkan míì tí ò ní pa ẹnikẹ́ni lára ló dáa jù a sì lè sọ pé torí pé anabisa ọ̀sẹ̀lẹ̀m ó pa wá láti mọ láti mọ bí ogun bá dé ń sìn a gbọ́dọ̀ wó chọ́ọ̀chì bẹ́ẹ̀ la sì gbọ́dọ̀ jó torí pé ọlọ́run ni wọ́n ń dákọ̀ ń bẹ̀ so ká fúnyàn nílẹ̀ kátàlẹ̀ fúnyàn láti fi kọ́ chọ́ọ̀chì àbí kátàlẹ̀ fúnyàn láti fi kó òtẹ́ẹ̀lì wo ló dáa jù kátàlẹ̀ fúnyàn láti kọ́ chọ́ọ̀chì àbí kátàlẹ̀ fúnyàn kó fi kó òtẹ́ẹ̀lì èwo ló dáa chọ́ọ̀chì dàjò tẹ́lẹ̀ lọ torí pé chọ́ọ̀chì wọ́n ń jọ́sìn nú ẹ̀ ni ọlọ́ọ̀ba náà wọ́n sì ń pè bó ti wulẹ̀ orí àwọn ẹyin wọn tó lóore ju àwọn tí wọ́n kọ́ hòtẹ́ẹ̀lì eh, lọ so ìdínú tẹ́lẹ̀ àwọn afáàmì fi wò pé kò sáburú nú ẹ̀ lópin ìgbà tí ìbá ti ṣe àárín àwọn mùsùlùmí tí ó wà padà wá di problem fún wọn. Allah wa alam èyí ti jẹ́ dé èyí ń kò èyí ń kò lọ chọ́ọ̀chì ṣe kìí ṣe eh, nǹkan búburú tí ni tí èèyàn ní èèyàn eh, ìgbọ́nà ilé ìjọsìn ni and then ẹ̀sìn ni ilé tí wọ́n níwèé lọ́wọ́ ó lè jẹ́ pé wọ́n ti wọ́n ti wọ́n ti change ẹ̀ bẹ́ẹ̀ lásìkò anabisa asalam náà wọ́n ti change ẹ̀ a sì gbọ́ pé anabisa asalam di wọn lọ́wọ́ àti kọ́ ilé ìjọsìn wọn rí bẹ́ẹ̀ ni anabisa asalam ò digbóògbò láti lọ wó ilé ìjọsìn wọn rí so kì í ṣe nǹkan kan tí ó burú àtọ́ Allahu alam so wọ́n fẹ́ ra símẹ́ǹtì yóò ta símẹ́ǹtì fún wọn mọ̀ náà ebi símẹ́ǹtì lèyàn ń tà èèyàn kọ́ chọ́ọ̀tì so èèyàn ta símẹ́ǹtì fún wọn gbogbo orú àwọn nǹkan bá ń kó ṣe tí tó lágbára ok. ọ̀sẹ̀lẹ̀ ti lè pé ohun yìí ti gba ọ̀nà. well check and balance náà ló máa ṣe láàrin àwọn méjèèjì ó ní pé n tí ó wá ṣe fún bàbá ẹ kò ní jẹ́ kí màmá ẹ ọmọ ohun tí ó bá ṣe fún ìyá kò ní jẹ́ kí bàbá ọmọ nígbà tí bàbá ò tiẹ̀ ní akọrin pé kò gbọ́dọ̀ ran ìyá ẹ lọ́wọ́ so eléyìí ó ti ó ti ṣẹ́tù láàrin yẹn bẹ́ẹ̀ gbogbo nǹkan tó wá fẹ́ ṣe fún bàbá ẹ kò ní jẹ́ kí ìyá ọmọ kọ̀ọ̀kan á lè torí ìyá kó fi bàbá lẹ̀ E, e bẹ́ẹ̀ sì ni ò ti torí bàbá fi ìyáálẹ̀ àwọn méjèèjì náà ni ó kọ̀ntínú àti mọ̀ wá ojú re wọn so kò ní jẹ́ kó sóhun àwọn nǹkan tó bá lágbára ló wọ agbára ẹ̀ ó ṣe fáwọn méjèèjì kò kọ́ mọ́ fẹ́ nìkan kan lẹ̀ torí ẹnìkan ẹ̀yìn náà. náà náà. àìbẹ̀rẹ̀ mi èmi ni pé ìyá tí ọjọ́ ìgbìmọ̀ lọ́wọ́ débi tí sọ́kọ́lẹ́tọ̀ọ́ bá débi tí wọ́n ní ẹgbẹ́ sàdúrà nípa àdánwò tí wọ́n sì ń tọ́ka lórí èyí nìkan ni tọ́sí wa lè máa ṣe ń jẹ ní ọmọ yìí sí àwọn ìjẹun àwọn olóyìn ní ìlú. ṣé ń ṣe sí. lọ ní ẹ̀bá wà ní last ah, ok nínú nínú nínú èyí. Eh, kò sáburú tó bá ní àǹfààní láti gbọ́ arabic yé láti mú bọ̀míru jẹ́mi kò sáburú kódà kan kó má pé a bá ń gbàdúrà tí ń ṣe fún gbogbo àwọn èèyàn tí ò sọ tọ́ka rẹ̀ nìkan ṣoṣo àdúà kí ló dé tá à ní ṣàdúà fún níjọ́ kejì kí ló dé tá à ní ṣàdúà fún níjọ́ kejì àfijọ́ kẹta kí ló dé tá à ní ṣàdúà fún níjọ́ kẹrin àfijọ́ kẹfà àbíjọ́ keje ìjọ́ kẹjọ àbí ìjọ́ kẹfà ńkọ́ ìjọ́ keje ìjọ́ karùn-ún níbi ẹni pé àwọn kan tá a mọ ọdún bá ti sùn kí fẹ́ tá a fẹsẹ̀ pẹ̀lú ọ̀sẹ̀ wọn well ala kulli hal akoko ni pé ètò ti very grand Tori pé síwájú ká tó lọ ṣe ti ìjókòó lé very grand làkọ́ ṣe ti very grand kò sí aburú nù ẹ̀ torí pé anabi sàlá sàlám sọ pé ònkálùkù yín ẹ fi ẹ̀mí kan ṣe àdúrà fókù yín torí pé ní ìsìn o bẹ́ẹ̀ bá ti yẹ̀yìn padà á máa bi léèrè ẹ bẹ lọ́hùn ọba kó fi ẹsẹ̀ rẹ̀ rinlẹ̀ so kò sí aburú but èyí táwọn afáàní ló tó dáa jù náà ni pé lẹ́yìn ìgbà tí a bá tá a bá sin tán ó ń kálukú ó dúró láti ṣe àdúrà níwọ̀nba agbára rẹ̀ kì í ṣe pé a ṣe ní jẹ́mbì ó ń kálukú yóò dùn torí pé anamsa salam tó ní ẹsẹ ó ń kálukú ó ṣe àdúrà fún ọmọ ẹ̀yẹ ó sì bẹ lọ́n kọ́ lọ́n fẹsẹ̀ rẹ̀ nílẹ̀ torí pé ní ìsìn wọn ó bi léèrè so àwọn sábẹ́ ànẹ́bísà sálà wọn gbọ́ pé kí ẹnìkan ó líìdì àwọn ni wọn ń kálukú a máa ṣe tiẹ̀ ni so bó ti yẹ káwọn náà ṣe nìyẹn bet ní ṣíṣe jẹ́mì yẹn eléyìí ni ó kù díẹ̀ káàtó torí pé ọ̀wọ́ ètí wọ́n ṣe èmi lè lé tó tún tó tún pọ̀ tí mo fẹ́ ṣe ńgbà ẹ̀sìn ti ṣe ní kúlọ̀ aláwọ̀ mẹ́ta tẹ kásẹ̀ rẹ̀ lẹ̀ èmi náà máa lọ náà ni àtò. Ah, tòun tó tẹ wá fún mi láyè láti ẹ pé onkaluku ó ṣe àdúrà bóyá mo ládùúà tó pọ̀ tèmi lè ṣe gbogbo ẹ̀yìn náà lẹ ti di mi lọ́wọ́ àti ṣe nígbà tá a bá sì padà wálé ohun tó kù ni tàzíyà ẹni pé ìkóra ẹni ní eh, ládùn àbí kí ni láti kéèyàn ìkẹ́dùn ìkẹ́dùn ẹ̀yìn dẹ̀ ní o ní pé ó ní àwọn kẹ́límà tó wá láti sunna anabi sallallahu alayhi wa sallam tí a máa ń ṣe wípé mùsùlùmí gbà fọlọ́n ọlọ́run ọba ló fún wa ọlọ́run ọba ló gbàdá padà so kí ọ wá ládọ́ ọlọ́run níbi mùsíbà tọ́lọ́run ṣe fún ọ eléyìí ni a gbọ́ láti ọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam lẹ́yìn náà ó ní pé lábá ti ṣe ìkẹ́dùn yìí tán kò sí tó kù fún wa ni pé kó ń kálukọ́ lọ síbi iṣẹ́ rẹ̀ kódà ẹni òkú kú fún kò pa dandan láti ṣe kó nǹkan ó jókòó láti máa gba géṣuá ní ọjọ́ mẹ́ta àbọ̀jọ́ méje kan lẹ́yìn tó bá jẹ́ pé ẹni tó ní ẹ̀mí tó sì gbà fọlọ́run ẹlòmíì gan lè lọ bí iṣẹ́ ńjọ́ náà lọ́hùn kí lọ kí ni tẹ́fẹ̀ẹ́sì ní tẹ́fẹ̀ẹ́sì kí ni tó burú ẹni ó ti kú bá a ọdún kan sáà lè dá padà a lè dá padà irọ́ náà gbogbo ẹ̀ níbi àti ń jókòó nǹkan kì í ṣe ìbànújẹ́ tó kú là ń jókòó sí torí pé àwọn ọ̀rọ̀ míì la tó ń sọ àwọn ọ̀rọ̀ míì la tó ń sọ kódà lẹ́ntẹ́ni òkúkú fún gan òun náà tún máa dá sí ọ̀rọ̀ náà èyí wá sí dàkúkú ní lọ bí tí tí sàǹfààní ilé ayé fún kálukú ọ̀sán kọrí síbi iṣẹ́ lẹ́yìn eyín àdẹ́bísà ọ̀sán náà ní ẹni òkú fún ẹni òkú kú fún tí ń banú jẹ́ ó lè má ní agbára àti dìde kó n fẹ́ máa dáná ẹgbóúnjẹ wá fún nǹkan jẹ anabisa asálà ni kẹẹmọ kò ní kẹẹmọ ru oúnjẹ wa kó ń kálukú wa jókòó kó máa jẹun níbi tẹ́ ẹ ti ń kẹ́dùn ẹni ó kó wá di pé patí lẹ́ẹ̀mọ ṣe ń bẹ̀ kẹ wá kójọ kẹẹmọ kẹẹmọ lẹ́ra yín lábẹ́là eléyìí àṣìṣe gbáà ni àṣìṣègbà ni bákan náà ohun tí ọjọ́ mẹ́ta ibi tọ́jọ́ mẹ́ta ti wáyé ni pé anamsa asalam ni ó ránṣẹ́ sí ẹni tí òkú kú fún pé òní lọ́jọ́ mẹ́ta tí lágbájá kú látòní lọ ẹnìkan tó gbọ́dọ̀ jókòó kó ń ṣe òun kẹ́dùn mọ́ kó ń kálukú ó túraká àwọn tí wọ́n fún níjọ́ mẹ́ta lẹ́yìn tó wọ ẹni òkú kú fún bàbá tọ́mọ rẹ̀ kú àbọ̀mọ tí ìyá ẹ̀ kú ó ní a ṣe ọjọ́ mẹ́ta fún pé a fi fún àti bànújẹ́ lẹ́yìn ìjọ́ mẹ́ta ń kálukú ọwọ́ ti gbà kọ́ máa ṣe àwa ní ìjọ́ mẹ́ta ìjọ́ àdúrà ni gbogbo ọjọ́ pátá ìjọ́ àdúrà ni fún so àgbọ̀nù sunna anabi sàrà sàlà ìpè lẹ́yìn ọjọ́ mẹ́ta o wọ́n wá péjọ o wọ́n ṣe àdúrà kan pàtó musamman fókù kò sí sẹ́ẹ̀rì gbogbo tí gbogbo tó máa ń dáhùn nǹkan yẹn lẹ̀ àìṣiṣẹ́ táwọn àfa yìí ṣe ká sọ àfa ṣiṣe di ọ̀nà ẹ̀jẹ̀ ló ń fà tí n bá níṣẹ́ lọ́wọ́ mi ò ní lọ jókòó sí ọ̀dọ̀ ẹnìkan láti pé mò ń ṣe ìdílé so aláti wá ọ̀nà tí owó ọ̀gbọ̀dà mọ́jà ẹ̀rí pé gbogbo pàtó tí wọ́n máa ń ṣe lọ́jọ́ náà ni pé wọ́n máa ń pawó owó nǹkan tún lè dájà alẹ́ láàrin àwọn àfa wọ́n lura wọn lórí pé àwọn alápínbá alápínbá alápínbá lórí ẹni tó kúkú fún so kò sí ẹnìkan tó lè ní òun rí gbọ́nù súnà anabi sàlá sàlám àbí nínú sèse àwọn sàbẹ̀ anabi sàlá sàlám pé nígbà tó kù á kú fún yẹn o wọ́n péjọ ọjọ́ mẹ́ta o wọ́n ṣàdúrà kan wọ́n péjọ ọjọ́ méje o wọ́n ṣàdúrà kan dé pé wọ́n á mọ apàmọ̀lù ha ọlọ́ọ̀bà alárúmọ̀lù sẹ́rù wọn màlúù mẹ́ta tán pa wọn lásìkò tí ẹni tí ó kú tí ó gbádùn wọn ò lè gbóhùn kalẹ̀ láti fi ràn lọ́wọ́ yọ gbádùn so ibi tá a ti mọ̀ pé àbòsí gan bẹ́ẹ̀ ọlọ́run ọba òsì fábòsí so all these things gbogbo àwọn nǹkan yìí ó ti fẹ́ di àṣà àwọn yorùbá yìí sì fẹ́ fàṣà lẹ̀ yorùbá nìkan kọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn aláṣà ni wọ́n fẹ́ fàṣà wọn lẹ̀ ẹ̀sìn kọ́ ni mọ́ nígbà wọn sì ti wé lásọ ẹ̀sìn so ohun tí ó fi dánu torí gbogbo ohun tá a bá fẹ́ beautify tába fi fẹ̀sì si yóò wà beautiful àwọn èèyàn ọgbà ṣùgbọ́n sà ni kì í ṣe tí ó dáa pẹ́ẹ́pẹ́ẹ́ kátó wa máa bowó nínú jẹ́ gbogbo orú ìnákúnà tí anabisa asálà ní àgbà fún wa láti ṣe nìyẹn àṣà sọ pé òkú òkú fún ànábì rí a sì lọ sọ pé òkú òkú fún àwọn sàábì ànábì sàlám àwọn tó gba bánábì ṣe gbọ̀nsẹ̀ èyí wá ṣe tí wọn ò ní gba bánàbí ṣe jókòó ìjókòó òkú kò sí so àlàáfíà ni fún gbogbo ẹnikẹ́ni tó bá ti fi gbogbo nǹkan tó bá ní ànábì sàásálàmù sí lópin ìgbà tá ti sọ pé sìn ni lópin ìgbà tá a bá ti sọ pé sìn tá a bá pé tá a bá pè lásà ẹnìkan ò mẹ́nìkan sí ẹni ó bá wù kó jókòó ẹni ó bá wù ọmọ lóko àṣàlá láǹṣẹ àṣọpá ń ṣẹ̀sìn ṣùgbọ́n gbogbo ìgbà tá ti pè lẹ́sìn aláti bá gbọ́dọ̀ ní ẹ̀rí láti ọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam kò sì tó ń pò lọ mẹ́sìn wa àwọn ọ̀lẹ́sìn tiwa. náà continuously ní gbogbo ọgbà time, tọ́lọ́mbà ti fún yàn láṣẹ rẹ̀ pàápàá jùlọ ọmọ ẹni ó kú pàápàá jùlọ ọmọ ẹni tí ó kú tó bá lọ́mọ òun gangan ni sàárà rẹ̀ àbí àdúrà rẹ̀ máa ń tètè ń bẹ ni ó kú jù àbí bàbá ẹni ó kú àti ìyá àwọn ẹyin gangan ni àdúrà máa ń tètè ń bá ẹni ó kú jù fún jù so anabisa asala ni àwọn nǹkan mẹ́ta tí kù lẹ́yìn bàbá kú tán ó ní ọmọ rẹ̀ tí ń gbàdúrà fáwọn òbí ẹ̀ àbẹ́ẹ̀kọ́ ni so eléyìí fi hàn pé ọmọ tó bá gbàdúrà fáwọn òbí ẹ̀ lẹ́yìn ìgbà àwọn òbí ẹ̀ ti kú tán wọn náà wọ́n máa gbàdúrà àdúrà ni wọ́n máa ṣe wọn láǹfààní so. sàárà sàárà pọ̀ lórí ìsìn sẹ́ẹ̀rí sàárà ìgbà míì a máa gbé sàárà fún ibi tí ọ̀tọ̀ nígbà tá a bá téèyàn bá gbé fertilizer kọjá oko ẹni pé problem dé so oko la yẹ ká gbé fertilizer sí so ẹni tí ń bùkátà sàárà lọ yẹ fún sàárà kì í ṣe pé ẹni tó ní tí ó jẹ nílé rẹ láti wọn á pè wá jókòó táwa tẹ táwa tẹ ìjókòó oúnjẹ táwa ń ṣe sàárà léyìí tó ṣe pé àwọn oníbàárà ń gbà yín ganan tó bá wà tó máa lé wọn àwọn ń bára àlùmájìrì tán bá súnmọ́ wa á tún máa lé wọn á sì là ń ṣe sàárà irú sàárà wo ni tó sàárà òníká fún ẹni ọ̀tọ̀ ẹni ó ní bùkátà ká fún un ní ọrẹ ládàá tá a fẹ́ rí lórí ọrẹ yìí kọ́lọ̀ mu bá òkú wa eléyìí ò ṣe tó burú àtọ̀. kí ni tẹ́yìn fẹ́ ṣe fi àdúrà òkú ṣe. bá ṣàdúrà fún ọlọ́run ṣàdúrà fún àwọn alààyè tọ bí wọn bá ṣàdúrà èmi ọmọ wà gbàdúrà wọn ti kú ṣùgbọ́n èyí tẹ wà láyé ẹ̀yin lẹ́ ń ṣiṣẹ́ àwọn tí wọ́n wà lọ́run àwọn òṣìṣẹ́ máa ń tiwọn nílé ayé iṣẹ́ ti pín iṣẹ́ tí yìí ò ṣe kó tó kú kò tó ṣe máa ń lé ayé ní ní barzak ilé ayé láti ṣiṣẹ́ ọ̀run kò ṣiṣẹ́ mọ́ so ẹni o kú ọ̀run kékeré tiẹ̀ ó ní barzakh tó wà síwájú kọ́lọ̀ tó ṣe àjíǹde aláwọ̀ rẹ̀ náà. Nam? Gbogbo wọn náà òbí ni wọ́n. Òbí tó bí òbí ìyẹ̀yùn bẹ́ẹ̀ bá tẹ tí tẹ bá fi wọ́n lẹ̀ lé ayé tí ó sí bàbá wọn ni àwọn ni wọ́n jogun yín yẹ wá ṣe tọ́wọ́ ẹgbẹ́ mi lè ṣàdúrà fún wọn òbí làwọn náà bàbá bàbá òbí ni bàbá bàbá bàbá òbí ni tẹ́ ẹ lọ sí ibi àìmọye gbogbo wọn òbí ni kódà bàbá bàbá èèyàn lọ́nà ní mẹ́wàá tọ́ba yẹn lè wàyà yẹ tí yóò sáwọn táwọn àwájú rẹ̀ òní òjògùn yìí bàbá lòun náà náà àforíjì náà ni. Nah.

àfi tí tí a bá mìíní ni pé ládàá kúlọ̀ aláwọ̀ tí mo kà kọ́lọ̀ ọba kó mu lọ bókù tó ṣe bẹ́ẹ̀ pẹ́tí tó dáa jù náà ni tó kù tó kù need onígáfárà ọlọ́wọ̀n ọba n tó need nu ọlọ́wọ̀n ọba kó forí jìn bẹ́ẹ̀ ni náà tọ́ asalaamualeykum wa rahmatulah wa rahmatulah.